ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدا ọpẹ́ fún Ọlọ́run ọba fi dọjọ́ òní ọba náà ni a dúpẹ́ fún àṣẹ àsàlátù fún aṣíwájú wa anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣe ìkẹ́ tó pọ̀ fún anábíwá Muhammad àtòun àtàwọn ará ilé ẹ̀ àti àwọn sọ̀hábà tí. Ti wọn pẹ̀lú ànábì ìkẹ́ yìí kó má mọ lórí wọn kó lọ bá àwọn tí wọ́n pawọ́ lé àwọn sọ̀hábà náà ní àwọn tábìáìn kó má dúró lórí wọn kó lọ bẹ́ẹ̀ fi kárí gbogbo àwa tí a fẹsẹ̀ lé orí pa ìlànà anábẹ́wà Muhammad tí a yóò fi máa jáyé akíra wa lórí amóhùnmáwòrán Sunna TV ti Yorùbá a kí àwọn elétò a kí àwọn ẹni tí ń náwó sí i Ọlọ́run kó bá wa kí wọn kó bá wa dúpẹ́ lọ́dọ̀ wọn kó má bà nǹkan wọn jẹ́ ẹ̀rí wáàsí wa ti àyájọ́ ti tòní yóò máa jẹ́ apá kejì fún wáàsí tí a wá lọ nípa ipò tí ọdún ń bẹ nínú ẹ̀sìn Islam èyí tí a bá wa sọ lónìí náà ni àwọn ohun tí ń jẹ́ ẹ̀tọ́ àti ìlànà ti ànábì níbi ẹran tá a fẹ́ pa fọ́dún àti pé báwo ni à ń ṣọdún gbà nílùú wa Benin ṣé bá a ti ń ṣọdún ó yàtọ̀ sí ìlànà títọ́lọ́hun àbílànà ti tànábì òun ni a bára wa sọ lónìí kí a tó lọ kí ló jẹ́ tọ́ níbi wọn a fẹ́ pa fọ́dún ká kọ́kọ́ mẹ́nu bà bá a ṣe ń ṣọdún nílùú wa Benin bá a bá wò dáadáa a rí wípé ọdún tá à ń ṣe nílùú wa Benin ń ṣe déédéé sunna ti anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìbáà ṣe níbi ayẹyẹ ọdún ìbáà ṣe níbi ẹran wo ló yẹ á pa fi ṣe níbi kájáde kálọkíwọn ọdún àti kí ni ohun tó yẹ ká ṣe níjọ́ ọdún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹbí ẹ̀tọ́ aládùúgbò ẹ̀tọ́ àwọn alájọṣe àárín lérí ìlànà bí ìsìláàmù ṣe là á bí súnà ànábì ṣe ní àtọ́ adúpẹ́ fọlọ́run lórí bẹ́ẹ̀ mọ́ wàá jẹ́ kí a ṣe ẹsẹ̀ gbé gbogbo ẹni tí ó bá rìn tó bá wo báwo ni a ṣe ń ṣe ọdún ní àwọn ìletò ìletò nílùú Benin wa yìí yóò rí wípé lillahi alhamd à ń ṣọdún gẹ́gẹ́ bí sunna anabi ṣe fẹ́ ọdún nílùú wa Benin ó jẹ́ ìjọsìn kan tá a fi ń kóra ẹni jọ ìjọsìn kan tá a fi ń wá ara ẹni kàn ìjọsìn kan tí a fi ń ṣàánú ara ẹni a rí wípé ẹni tọ́lọ́wọ́n bá gbà láàyè nínú mùsùlùmí Benin ìbáṣe yorùbá ìbáṣe gùn ìbáṣe tápà ìbáṣe bàrìbá ìbáṣe dẹ̀ǹdí irú èwo lè jẹ́ tó bá ti lè jẹ́ wípé mùsùlùmí ni títí kan ànàgó a rí i pé ìṣe wa nínú ọdún a ọdún di ayẹyẹ tí à ń ṣe tá a fi ń súnmọ́ Ọlọ́run báyá kí súnà ó tó gbalẹ̀ ọ̀nà kan wà tí àwọn bàbá àná wọn ń gba aṣọ ọdún tó tako ẹ̀sìn ṣùgbọ́n èyí táwa ń rí lọ́wọ́lọ́wọ́ adúpẹ́ fọlọ́wọn ọba lórí ẹ̀ mọ̀jà rí ìpadà sẹ́yìn súnà aláwùjọ máa gbalẹ̀ ju bí ṣe ń gbalẹ̀ lọ ọlá títóbi títọ́lọ́hún èyí jẹ́ abala àkọ́kọ́ nínú àkọlé wáàsí èyí tó máa jẹ́ abala kejì náà ni wípé ọjọ́ ọdún léyá ń jẹ́ ọjọ́ àgbà fún ọdún méjì tí àwa mùsùlùmí ní nínú ẹ̀sìn wa náà ni ọdún ìtúnu ààwẹ̀ àti ọdún léyà tí ń bọ̀ lọ́nà báyìí ó sì wá jẹ́ ọdún kan tó nọ́lá ju gbogbo ọdún lọ tó jẹ́ wípé gbogbo mùsùlùmí àgbáyé ìbáṣe àwọn ẹni tí ń bẹ ní maka tí wọ́n ń ṣe iṣẹ́ hajj ìbáṣe àwa tá à ń bẹ ń lé láyè yóò wù kẹ́ni kọ̀ọ̀kan ó wà gbogbo wa náà ni à ń pa á pọ̀ tí a jọ ń ṣe ọdún tí ń jẹ́ ọdún tá a fi ń súnmọ́ ọlọ́run pẹ̀lú dídú ẹran nǹkan méjì ló papọ̀ nínú ọdún léyà tí fi ń tọ́ka pé ó ní agbára ju ọdún míì lọ àkọ́kọ́ á kírun fọlọ́run lẹ́yìn náà á sì pẹran tá a fi súnmọ́ ọlọ́run nínú ọdún ààwẹ̀ àìṣesàrà tí ń jẹ́ zakatul fitri lẹ́yìn náà a kírun fọlọ́run ṣùgbọ́n ṣé oore tá à ń ṣe nínú ọdún léyá ó pàtàkì ju èyí tá à ń ṣe nínú ọdún ààwẹ̀ lọ. lọ́lọ́wọ́n ọba fi pa ànábì láṣẹ wípé àwọn ohun méjì tó ṣe nínú ọdún léyà ó ṣe é láti lè fi ṣe ìdúpẹ́ láti fi ìfo ẹ̀fí ẹ̀mí ìmoore hàn sáwa ọlọ́run lórí oore ńlá oore tó pọ̀ tí a ṣe fúnra ànábì kí ló fi san oore náà kí ló fi dúpẹ́ oore náà náà ni wípé kírun fọba tó dá ẹ kó o wá dú ẹran kó o fi súnmọ́ ọlọ́run ọba náà ló fi ní inna a'tainaka al-kawthar àwa ọlọ́run a ti ṣe oore tó pọ̀ fún ìrẹ ànábì gbogbo ohun tó o fẹ́ náà la ṣe fún ọ gbogbo ohun tó o béèrè la fún ẹ ànábì o béèrè oríire táyé a ṣe fún ẹ o béèrè oríire tálíkìyámà a fún ẹ kí ló fi dúpẹ́ fasọ́ọ̀lì lìrọ́bíkà wá ní hàrù nǹkan méjì látọrọ lọ́dọ̀ rẹ ànábì ló ṣe fọ́lọ́run fi dúpẹ́ oore náà àkọ́kọ́ dìde lọ kírun lọ kírun yídì kó o fi dúpẹ́ fọlọ́run bó o bá kírun tán wà ní har pa ẹran dú ẹran kó fi dúpẹ́ fáwọn ọlọ́run. Ànábì sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ tá a fi mọ pàtàkì ẹran tá a fẹ́ pa nínú ọdún anábì sọ fún wa wípé mọ̀nkánà lahu sáà gbogbo ẹni tọ́lọ́wọ́n bá ṣe ìgbàláyè fún oníkóríjẹ kó ṣẹ́kù oníkó máa bẹ lọ́wọ́ ẹ̀ wàlámù yudọ́hì agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ó kọ̀ kó pa ẹran ó kọ̀ kó pa ẹran ọdún fala yakubanna musallana adábìnrin ní ìwé ẹni bẹ́ẹ̀ kó mọ̀ wá bíi táàtì kírun kó mọ̀ wá édì gbogbo ẹni tí ó bá nágbára àti pa ẹran tí ò ra ẹran tó fẹ́ pa sílé kó tó lọ mọ́sálásí ẹ pé kó gbélé ànábì ní kó mọ̀ wá kírun ẹni tí ò nágbára àti pa ẹran tóun náà retí ẹni tó pa kó pa kó bù fún ìwé ẹni bẹ́ẹ̀ kó wáyé dì àmọ́ agbára wà <clears throat> ló wá ní wàhálà wo ló pa wá ń bẹ́ẹ̀ ọdún ń lọ ọdún ń dé bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ kó mọ̀ wáyé dì ní ohun tí ń tọ́ka wípé ká pa ẹran ó ṣe pàtàkì súnà tó ń kan pa ni ẹran pípa yìí kò torí ànábìṣẹ kò torí ìjọ ànábìṣẹ baba ńlá wa Ibrahim aleyhi salatu wa salam òun náà pa ẹran nígbà tí ọlọ́run ọba fi àgbò ẹran ńlá tó fi ṣe ìpààrọ̀ fún níbi ọmọ rẹ̀ tó fẹ́ dú tó fẹ́ pa ẹran ni ló fà kalẹ̀ níjọ́ ọdún òun ló pa ló fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run súnà ni kápẹ́ ẹran yìí jẹ́ súnà tó kápá ní ń jẹ́ lọ́dọ̀ ànábìwá Muhammad kíkẹ́ àtọ́lá kọ́ máa lọ́ba Anas ọmọ Malik kí ọlọ́run ọba kó bá wa bá ó sọ fún wa wípé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì pa ẹran léyà ẹran àgbò ńlá méjì amlahaini akranaini ẹran àgbò ńlá méjì tó ní ẹran lára tó tóbi dáadáa làdábì fi paléyà o tó sì yọ òho dáadáa tó jẹ́ pé ìho méjèèjì ogun dáadáa anasiwa ní òun rí ànábì tí ànábì fúnra rẹ̀ ló mú ọ̀bẹ ló fi dú ẹran náà ànábì dìímọ́lẹ̀ ó gbé ẹsẹ̀ lé ẹsẹ̀ ẹran náà tí ò fi ní tàpá tí ò fi ní jà wàsámà wàkábàrà ànábì wá orúkọ ọlọ́run pé bísímìláhìí allahu akbar lànàbì fi du ẹran tí ànàbì du láti bẹ́ẹ̀ akọ́ ẹ̀kọ́ wípé béèyàn bá ní ìkápá ẹ̀yàn ní agbára àti lè du ẹran ẹ̀ fúnra rẹ̀ kó du ẹran náà fúnra rẹ̀ ó ná lájú bí agbára àti lè pa ẹran ò bá wá sí fún ọ èyí tó dáa náà ni kó o dúró kí wọ́n máa pa lójú ẹ̀ ó wá nínú hadisi albara bun azib kí ọlọ́run ọba kó bá yọ́nú sí i ó ní ànábìwá muhammad kí ìkẹ́ àtọ́là kó máa lọ bá ànábì ànábì sọ báyìí fún wa ní ọjọ́ ọdún ọjọ́ ọdún tá à ń dú ẹran ọjọ́ anabi ni inna awwala ma nabda'u bihi fi yawmina hadha àkọ́kọ́ ohun tá a kọ́kọ́ ṣe ohun tá a kọ́kọ́ ṣe lọ́jọ́ òní tí ń jọ́jọ́ ọdún nùsọ́lì a ọdún a lọ sí ìdí a lọ kírun náà thumma narji fananhar lẹ́yìn náà á padà wálé á wá du ẹran faman fa'ala dhalika faqad asaba sunnatana gbogbo ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó pa ẹran ó kírun náà kó tó pa ẹran ìwọ ẹni bẹ́ẹ̀ náà lórí súnà tàwa ànábì ṣe o wàmánìdábà àkọ́blù ẹni tó bá pa ẹran kó tó lọ sí yídì lọ kírun àbó pa ẹran kí wọn ó tó kírun ní ìlú tó bá wà fa máa huwa láhàmù kọ̀dámàhù lè ahàlìhí irú ẹni bẹ́ẹ̀ ẹran tó dú kò pa ẹran léyà ó dú ẹran fáwọn aráalé ẹran jíjẹ kì í ṣe ẹran tá a fi ń gbaládá kì í ṣe ẹran tá a fi ń kófà lọ́dọ̀ ọlọ́run leisa mina nusuki fi ṣe i irú ẹran bẹ́ẹ̀ kì í ṣe ẹran tí ẹ̀yàn fi ń súnmọ́ lọ́hùn-ún a kà kún wípé ẹran wo ní jẹ nínú ilé a lọ ọjà ara ẹran wálé apá àfiṣe fàájì kìí ṣe ẹran tí èèyàn ń gbalada lórí ẹ̀ láti bẹ́ẹ̀ gbogbo ẹni bá fẹ́ pa ẹran ó láti rí wípé òun kírun yìí dìnnà lẹ́yìn tó bá kírun yìí dìn ìgbà náà ni ẹran ọdún ó wá tó pa. a sọ nípa mọ́jẹ̀mú tó yẹ kó pé sára ẹran tá a fẹ́ pa fọ́dún. àwọn àfáà wọ́n mú látara ọ̀rọ̀ ànábì wọ́n gbé mọ́jẹ̀mú kalẹ̀ wípé ẹran tá a fẹ́ panú ọdún májẹ̀mú mẹ́rin láti pé sára ẹran náà kó tó di wípé yóò mọ nẹ́tọ̀ pípa fọ́dún ọdún léyà àkọ́kọ́ májẹ̀mú aniyamutaliku halimudọ́hí ẹran tá a fẹ́ pa kó jẹ́ pé ìwọ ló ní ó ní ẹran yìí gba ọ̀nà tó ní ẹ̀tọ́ fala yajuzu an takuna al-udhiyata masruqa ẹran tá a fẹ́ fi paléyà kò ní ẹ̀tọ́ kó jẹ́ wípé ẹran tá a lọ jí ẹran olè àyífi ẹran olè fi paléyà aw magsuba ẹran tá a já gbà lọ́dọ̀ èèyàn ẹran tá a fàbòsí gbà tó o bá dáhùn ó sì rí ohun tá a fẹ́ ṣe fún ẹ gbé ẹran kalẹ̀ kó máa lọ kò paléyà àwọn àníyàkú náà kọ́ ṣàrà bí akidin fasid ó rà á ni ṣùgbọ́n ọ̀nà tó gbà rà á kì í ṣe ọ̀nà tá à ń gbà á rajà tó tọ́ ó rà á gbà nèrú lóòótọ́ ó rà á ṣùgbọ́n ọ̀nà tó gbà ọjà náà tó gbà ẹran náà kì í ṣe ọ̀nà tó tọ́ ìwé ẹran bẹ́ẹ̀ kò paléyà. àwọn obìnrin sáà ní muharram ó rà á ṣùgbọ́n owó tó fi rà á owó náà owó èèwọ̀ ni owó tó fi rà á owó rìbá ẹ̀yin tẹ́ ń ta owó owó rìbá owó èlé owó èrú owó tí ò nẹ́tọ́ náà ló fi ra ẹran léyà ewé ẹran bẹ́ẹ̀ kò pa léyà bẹ́ẹ̀ yẹn pa kò ní ní ládàá májẹ̀mú kejì tó dìrọ̀ mọ́ ẹran aléyá antakuna minal asinafi lẹ́tí hasoha allahu subhanahu wa ta'ala bijawazi atẹ̀dìhíyàtì biha ẹran tá a fẹ́ pa nínú léyá kó máa jẹ́ ọ̀kan nínú àwọn ẹran tí ọlọ́run ọba pa láṣẹ tọ́lọ́run ọba ṣàlẹ́ṣà wípé bẹ́ẹ̀ bá pa ẹran òun fúnléyà o ibi ni ẹ ti mú ẹran tẹ́ ẹ fẹ́ pa irú ẹran báyìí ni ẹ fi pa léyà àwọn ẹran tọ́lọ́run ọba ní a fi pa léyà náà ni ẹran ràkúnmí ó pa léyà ẹran màlúù ó paléyá ẹran àgùntàn ó paléyá ẹran àgbò ó paléyá ẹran ewúrẹ́ ó paléyá ẹran itú ó paléyá ẹran ọ̀gbẹ́ bó ṣe lè wù kó tóbi tó kò paléyá ewu kò paléyá àgbọ̀nrín kò paléyá etu kò paléyá èyíwò ó jẹ nínú ẹran tí ń gbégbó tá à ń dẹ̀gbẹ́ fi pa kò paléyá o. ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tó ní láti pé sára ẹran tá a fẹ́ fi paléyá antabuluga sinnal mutabara shar'a ẹran tá a fẹ́ fi paléyà ó láti ní iye ọdún tí Islam gbé kalẹ̀ wípé ẹran tá a lò ó láti nọdún báyìí bó bá jẹ́ ẹran àkúnmí la fẹ́ pa wọ́n ń jẹ àkúnmí ẹ̀tọ́ ni nínú àwọn ẹran tó ní àlàáfíà then ràkúnmí ń bẹ ṣùgbọ́n ràkúnmí ò wọ́pọ̀ lọ́dọ̀ tí wá ń bí ń bẹ ní Niger ń bẹ ní Mali ń bẹ láwọn ilẹ̀ lárúbáwá lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń sin ẹran ràkúnmí ẹran ràkúnmí ṣe pàtàkì ó níyì lọ́dọ̀ wọn ju màlúù lọ bàbá fi ẹran ràkúnmí paléyà kó jẹ́ ẹran tó ti ràkúnmí tó ti ní ọdún márùn-ún pé ọdún márùn-ún ẹ̀ ti pé tí wá ń wọnú ọdún kẹfà ẹ̀ fi paléyà bó bá wá jẹ́ wípé màálùú la fẹ́ fi paléyà kárí wípé màálùú náà ó ti ní ọdún méjì ó ti pé kìí ṣe wípé ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ọdún méjì kó ti ní ọdún méjì ẹ̀ kó ti pé dáadáa kó máa gbìyànjú àti wọnú ọdún kẹta ó paléyá bó bá jẹ́ pé ẹran ewúrẹ́ la fẹ́ lò àbẹ́ran itú la fẹ́ lò kárí wípé ó ti ní ọdún kan ó ti pé. Pe ìtì ń fẹ́ wọnú ọdún kejì àbó ti wọnú ọdún kejì ó paléyà bó bá jẹ́ wípé àwọn ẹran agbo àwọn ẹran àgùntàn kárí wípé ó ti ní oṣù mẹ́fà ó fẹ́ máa wọnú oṣù keje ó paléyà májẹ̀mú ẹ̀kẹrin tó náà ti pé sára ẹran tá a fẹ́ fi paléyá náà ni antakuna sẹ́lì mátàmínálẹ̀ òyúbì àlẹ́tí látújìzí òdì ìhà bí wùjú òdì ha ẹran tá a fẹ́ fi paléyá ó náà ti ná làáfíà níbi àwọn àléébù kan àwọn àléébù tó jẹ́ wípé bíbá ń bẹ lára ẹran kò ní ẹ̀tọ́ ká fi paléyá bá a bá fi paléyá ànígbàládá ẹni tó paléyá. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe àlàyé fún wa nínú hadisi ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ àwọn àlébùn tó lè sọ ẹran tá a fẹ́ pa fún léyà tó lè sọ di èèwọ̀ àwọn àlébùn yìí ń bẹ́nu hadisi tí Al-Bara ibn Azib kí ọlọ́run ọba kó máa lọ bá hadisi tó gbà wá fún wa. Fuwa, tí ń sọ wípé àrẹ́bùwá Muhammad sallallahu alayhi wa sallam su'il wọ́n bi ànábì níjọ́ kan wípé mādhā yuttaqā mina ad-duḥāyā kí ni ohun tá a dá sá fún lára ẹran tá a fẹ́ fi paléyà àlébùn olóye á sá fún nínú ọ̀hún lára ẹran tá a fẹ́ fi paléyà fa àṣàrà bìyádì híì ànábì wa nọwọ́ báyìí wà qala arba'a ànábì ní nǹkan mẹ́rin ló yẹ kẹ́ ẹ sá fún lára ẹran tẹ́ ẹ fẹ́ fi paléyà kó tó di wípé ẹran tẹ́ ẹ fẹ́ fi paléyà yóò dẹ̀ tọ́ tẹ́sì gbaládá lórí ẹ̀ ẹ̀dá ti sá fún àlébù mẹ́rin anabi wa ń ka àwọn àlébù yìí anabi ní alẹ́ àrùjá olèbá yìí nu dọ̀lẹ́ ọ̀hà ẹran tó ti wọ́kù tó jẹ́ wípé wíwọ́kù ẹ̀ ó hàn sáyé gbogbo ẹni tó bá ti rí lẹ́ẹ̀kan náà ni ó ti mọ̀ wípé ẹran yìí ò sí lé ọwọ́ ara ẹ̀ ẹran yìí ti kú ò lọ́wọ́ bọ́lọ́hún ṣe dáa ẹ má fi paléyà ẹlẹ́ẹ̀kejì alẹ́ àwòrá olùbáyínú àwòrán ẹran tójú ẹ̀ dà tó jẹ́ wípé bá a bá ti rí lẹ́ẹ̀kan náà a ti rí wípé ẹran yìí ojú ẹ̀ ti dà ibì kan ní ń wò àwọn ò wípé àbáwa ní ń wò ni ẹ má fi palẹ̀ ya wàlìmọ̀rídòlẹ́báyínú màràdùhà ẹran aláàárẹ̀ tó jẹ́ wípé àárẹ̀ ti ń bẹ lára ẹ̀ ó hàn sáyé gbogbo ayé ló mọ̀ wípé ẹran yìí ò gbádùn ẹ má fi wẹ ẹran bẹ́ẹ̀ ẹ má fi palẹ̀ ya wàlẹ̀ àjẹfà olẹ́tì látàǹkì ẹran tó ti rẹ̀ tó ti gbẹ tó jẹ́ wípé ọ̀rá ti kúò lára ẹ̀ mùdùmùdù ti kúò nú egungun ẹ̀ bẹ́yìn náà bá rí ẹ̀rí wípé ó ti gbẹ kò ná làáfíà tó lóòótọ́ ń lọ ń bọ̀ ń jẹ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ẹ ti rí wípé bó ṣe wà yìí kò sí múdùmúdù lára ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ọ̀rá nínú ẹ̀. ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير نعم hadisi tá a kà yìí hadisi tí alibara gbà wáyìí alhafizu ọmọ abdulbar ọlọ́run bá wa kẹ́ bàbá yìí ń bẹnu àwọn ẹni tí ń tú hadisi bàbá yìí wá sọ fún wa wípé kẹ́rí àwọn àlébù mẹ́rin tí ànábi kà nínú hadisi yìí fàmùsítàmà ń alẹ́ ìhà gbogbo àwọn àfáà tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn gbogbo wọn náà ni ẹnu wọn kò sórí wípé bí a bá rí ọ̀kan nínú àwọn àlébù yìí lára ẹran tá a fẹ́ fi paléyá ẹran náà ò paléyá. la alamu khilafan bayna al-ulama'i fiha àfáà yìí ní lọ́jọ́ tí mo ti ń kéwú mi ò rí kàrí pé àfáà kan yapa ẹnu sí àwọn àlébù mẹ́rin yìí tó ṣàtakò àbí tó sọ wípé bó bá jẹ́ wípé àlébù yìí la rí kò tí ì burú ó ní kò sí. Si gbogbo wọn náà lẹ́nu wọn kò sórí wípé bí ọ̀kan nínú àléébù yìí bá ti ń bẹ lára ẹran tá a fẹ́ fi paléyá ẹran náà kò paléyá. bàbá yìí wá ń sọ fún wa wípé wà màálùm anamá kánà fi màánáha dáàkìlón fìhà gbogbo ohun tó bá lè jọ àlébù yìí àbí àìsàn míì ni àlébù míì ni ṣùgbọ́n a lè kíbo abẹ́ ọ̀kanú àwọn àlébù mẹ́rin yìí gbogbo ẹ̀ náà ló wọlé o nítìtorí ìdí tó fà á tí ànábì fi ka èyí tó ka yìí òmíì tó bá tún so mọ́ ọ̀kan nú àwọn àlébùn yìí òun náà ti dára ẹ̀ o ó wá mú wá lápèjúwe wọ́n ní alátara anal àwòrán a ìdá lámtà jùzùfì dọ̀háyà فالأمياء أحرى ألا تجوز ó ní nígbà tó bá jẹ́ wípé ẹran tójú ẹ̀ dà ò bá ti lè wọlé yá ǹjẹ́ àti mọ̀ wípé ẹran tójú ẹ̀ fọ́ kọ́dà òun gan ó tún burú ju èyí tójú ẹ̀ ó dà lọ èyí tó wá nú hadisi ànábì náà ni wípé ẹran tójú ẹ̀ bá ti dà nígbà tí ànábì ti kọ̀ ká má pa ẹran tójú ẹ dà fi paléyà bí ojú ẹran bá wá fọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé tẹ́lẹ̀ yìí ni wá burú jù ó tún sọ fún wa wípé wà ìlà alámtájúzùn àrìjá ù falmakitun àtúríjìl àhàrà alátàjúzù bó bá jẹ́ wípé ẹran tó wọ́kú ẹran tó wọ́kú kò ní ẹ̀tọ́ ká fi paléyá ká lọ́mọ wípé ẹran tí ẹsẹ̀ rẹ̀ wá gé òyìnbí ti wá burú jù àní wá sọ wípé ànábì ò sọ wípé ẹran tẹ́sẹ̀ rẹ̀ gé ká má fi paléyá ká wá wá ẹran tẹ́sẹ̀ rẹ̀ gé lópin ìgbà tó jẹ́ wípé ẹran tẹ́sẹ̀ rẹ̀ pé ṣùgbọ́n ń wọ́kùú kò ní ẹ̀tọ́ ká fi paléyá èyí tẹ́sẹ̀ rẹ̀ gé òun náà gan kò paléyá bákan náà gbogbo ohun tó bá fẹ́ jọ mọ́wọ́ àwọn àlébù báyìí àwọn àlébù báyìí àwọn àlébù báyìí kò ní ẹ̀tọ́ kí a fi paléyá o gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹran léyá a fi ń súnmọ́ Ọlọ́run ni gbogbo ohun tẹ́yàn bá sì fẹ́ ṣàlẹ́ṣà. Sha téèyàn bá fẹ́ fi súnmọ́ lọ́hùn tó bá fẹ́ fi gba ládá lọ́dọ̀ ọlọ́hun ó láti jẹun tó dáa ló fi jẹ́ wípé ẹni tí ó fẹ́ paléyá èyí tó jẹ́ ẹ̀tọ́ tó jọ ọyàn fún náà ni wípé aniyakhtara lẹ atiyabu minha ẹran tó dáa jù tó tóbi jù náà ló yẹ kó ṣàlẹ́ṣà kó fà wálé kó rà wálé fi wá paléyá bábára ẹ bá ń bẹ bówó ẹ bá ń bẹ bẹ́yẹn bá ní owó àti lè ra ẹran onídẹ́sán mil fi paléyá kó má wojú owó kó wá la ra onífẹ́ mil bẹ́yẹn bá ní agbára àti lè ra ẹran onífẹ́ sẹ́mìl trente mil fi pa ẹran léyà tó rí wípé mo ti jẹ mo ti ó ti ṣẹ́kù mo wàá lọ ra ẹran oní dix mille douze mille fi paléyà àwọn sàhábà tí ń bẹ ní Madina nígbà ojú ayé ànábì àti nígbà ànábì lọ tán bí wọn bá fẹ́ pa ẹran léyà wọn á wá ẹran tó tóbi tó ní àlàáfíà wọ́n á fi pa ẹran léyà nígbà tí wọ́n rí wípé ẹran tá a fẹ́ pa yìí kì í ṣe wípé a fẹ́ tẹ́ra wa lọ́rùn nínú ilé kì í ṣe wípé ẹ sáṣẹ ẹran ẹran wù mí jẹ a fẹ́ fi jọ́sìn fọlọ́run ni wọ́n mọ̀ wípé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba wọ́n mọ̀ wípé ọlọ́run tá a fẹ́ pa ẹran fún ọba tó mọ́ ni kò sì ní gba nǹkan lọ́dọ̀ wa àfihàn tó mọ́ ló fi jẹ́ wípé ńgbà bá fẹ́ ra ẹran adáti tó àníyàn wa ṣe ká mọ̀ wípé a fẹ́ fi jọ́sìn fọlọ́hun ká mọ̀ ṣe ní ṣíṣe wípé ọjọ́ mélòó la fẹ́ fi la fẹ́ ṣọdún náà gbà ṣé ká fẹ́ ká sáàkì pé adẹ̀jẹ̀ ńlẹ̀ ẹlòmíà máa sọ ọ̀rọ̀ tí ò dáa tí agbára àtìlè rẹ ẹran sì ń bẹ lọ́wọ́ ẹ̀ aṣọ kí n sá ti rí nǹkan pa kí n sá ti jẹjẹ lẹ̀ ọlọ́run sọ fún wa wípé lánìyànà lọ́lọ́hà lòhùnmùhà ẹran tẹ́ ń pa ọlọ́run ò nẹ́ran jẹ ẹran tẹ́ ẹ fẹ́ pa kò dọ́dọ̀ ọlọ́run wàlẹ́ àdìmọ́ ọ̀hà ọlọ́run ọba ò fẹ́ mú ẹ jẹ dáàfin wá sọ wípé kásátẹ́rì wípé adẹ̀jẹ̀ ńlẹ̀ irọ́ wàlákin yanaluhu takiwa minkum ìbẹ̀wọ̀n ọlọ́run tẹ́ ẹ lò tẹ́ ẹ fi pa ẹran ìbẹ̀wọ̀n nìna lọ́lọ́run ọba nídìí ìbẹ̀wọ̀n ọlọ́run àti ṣíṣe mímọ́ ìkìláṣù níyà wípé ohun tá a fẹ́ ṣe yìí ẹran tá a fẹ́ pa yìí a fẹ́ pa a fẹ́ fi wá ojú rẹ ọlọ́run ni ohun tọ́lọ́run bá fẹ́ lò lọ́dọ̀ wa nìyẹn ṣùgbọ́n ká wá sọ wípé kí n sátidẹ̀jẹ̀ ńlẹ̀ kọ́bẹ̀ kó mọ̀ sílẹ̀ èyí nìkan ni tọ́lọ́run o gẹ́gẹ́ bí a ṣe sọ nínú hadísì tó wá lọ wípé Anas ó ní ànábì fúnra rẹ̀ ní máa ń pa ẹran ẹ̀ fúnra rẹ̀ ó dáa jù kí èèyàn ó pa ẹran fúnra rẹ̀ bágbára àti lè pa bá ń bẹ bó bá náyẹ bá a bá sì pa á jẹ inú ẹ̀ a fi inú ẹ̀ fi ṣe bùn a sì fi inú ẹ̀ fi ṣe sàrà. ولا يجوز أن يبيع شيئا منها kò ní ẹ̀tọ́ fún ni ká wá ta nǹkan kan ìbáà ṣe irun ara ẹ̀ ìbáà ṣọ̀rá ẹ̀ ìbáà ṣe eré ẹ̀ a ò gbọ́dọ̀ ta nǹkan kan nínú ẹran léyà kọ́dà àwọn ẹni tí wọ́n bá wá bá wa ṣiṣẹ́ ẹran a ní ẹ̀tọ́ àti lè fún wọn nǹkan nú ẹ̀ tí ó máa ṣe déédéé iṣẹ́ tí wọ́n wá ṣe bá a bá fẹ́ fún wọn ní ẹran a fẹ́ fi ṣe sàrà fún wọn ó dáa a fẹ́ fún wọn a fẹ́ fi ṣe ẹ̀bùn ó dáa lẹ́yìn ìgbà tó bá sì ti gba owó ìyẹ́ owó wàhálà owó iṣẹ́ tó ṣe àmọ́ wípé ó bá mi ṣiṣẹ́ ẹran ọdún ìwọ ló ní ọrùn ìwọ ló ní erí tí ó máa ṣe déédéé wípé bó o bá ti gba erí ó tánu kò nẹ́tọ̀ọ́ ẹran ọdún tá à ń pa wọ́n ní báwo ni a ṣe ń ṣe ń bẹ́ẹ̀ nù ọ̀rọ̀ tí àwọn àáfà òní fíkìhù àwọn tí wọ́n lọ nípa ìmọ̀ ẹ̀sìn wọ́n sọ fún wa wípé inú súnà náà ni ká pín ẹran aléyá ká pín sí mẹ́ta ìdá kan ń bẹ àwa tá a pa ẹran àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn tí ń jẹ lábẹ́ wa ká ṣe ń lé ká jẹ ká ṣe fàájì ká múnú ẹ̀ ká fi ṣe ṣàṣàǹgá ká múnú ẹ̀ ká fi ṣe ohun tó bá wù wá ká rí wípé a jẹ́ ìpín kejì ká fi ṣe ẹ̀bùn ẹ̀bùn yàtọ̀ sí sàrà àwọn wo la fẹ́ gbé ẹ̀bùn fún ẹni tó pa ẹran léyà bí irú wa ẹni tọ́lọ́hun ọba ṣe fún bí irú wa ìbá àṣe inú ẹbí ìbá àṣe ládùúgbò ìbá àṣe nínú ọ̀rẹ́ ká fún lẹ́bùn nínú ẹran léyà ká fi sokun ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti ẹ̀ ká fi sopọ̀ ìdákejì rùn ni ìdákẹta nínú ẹran léyà ẹni tí ò rẹ́ran pa miskin fakir kòṣòníkòjò ní ká jẹ́ kí ọdún dùn nínú ilé tiẹ̀ náà ká bu ẹran fún un kóun náà ó ṣe ń lé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ kó ṣe ń lé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ báwa ṣe ń dunnú lọ́dọ̀ wa kóun náà máa dunnú káwọn ìyàwó ẹ̀ máa dunnú káwọn ọmọ ẹ̀ máa dunnú. aláìní á fún nínú ẹran tí a bá pa nínú àwọn ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ ìrànlẹ́yà alistiraku fil udhiya ǹjẹ́ ó nẹ́tọ̀ káwá papọ̀ sórí ẹran àwọn àáfàá tí wọ́n lọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin Málíkì Ṣáfi'í abu hanifa àti ahmadu ọmọ hanbali amẹ́rẹ̀rin ẹnu wọn kò sórí wípé a lè papọ̀ sórí ẹran léyà kan ṣo ṣùgbọ́n wo ẹran wo la fẹ́ papọ̀ sí ẹran làkúmí ẹran màlúù èèyàn méje ó lè dáwó pọ̀ kí wọ́n ó jọ ra màlúù kan kí wọ́n ó jọ ra ràkúnmí kan ṣùgbọ́n ẹran àgùntàn ẹran àgbò ẹran itú ẹran ewúrẹ́ èèyàn méjì kì í papọ̀ sórí ẹ̀ èèyàn mẹ́ta kì í papọ̀ sórí ẹ̀ ohun tá à ń papọ̀ sí náà ni ẹran ràkúnmí ẹran màlúù ṣùgbọ́n ẹ mọ́ ju méje lọ ẹ̀yin méjì ẹ papọ̀ sórí ràkúnmí kan ó dáa ẹ̀yin méjì ẹ papọ̀ sórí màlúù kan ó dáa ẹ̀yin mẹ́ta ẹ̀yin mẹ́rin ẹ̀yin márùn-ún ẹ̀yin mẹ́fà ẹ̀yin méje ẹ mọ́ ju méje lọ ẹ lè jọ dáwó pọ̀ kẹ́ ẹ ra màlúù kan lé màlúù tó tóbi ìtọ́ka nínú súnà ti ànábì ti fi ń sọ kápapọ̀ sórí màlúù kan láwa méje kápapọ̀ sórí ràkúnmí kan láwa méje ìtọ́ka náà ni hadith tó wá látọ̀tọ̀ jábìr ọmọ abdallah kọ́lọ́wọ́n ọba kó bá wa yọ́nú sí i jábìr ń sọ fún wa wípé naharina máa rasulillahi sallallahu alayhi wa sallam amal hudaybiya albadanatu anisabuhati walbakoratu anisabuha ó ní ní ọdún tí ogun hudaybiya ṣẹlẹ̀ àwọn pa ẹran pẹ̀lú ànábì lọ́dún náà àwọn èèyàn méje wọ́n papọ̀ sórí ràkúnmí kan àwọn èèyàn méje wọ́n papọ̀ sórí màlúù kan láti bẹ̀ làwọn àáfàá ti mú ìdájọ́ wípé lásìkò tiwa náà lónìí tá a rí pé agbára àti jókòó sórí màlúù kan ò sí èèyàn méjì wọ́n lè papọ̀ sórí màlúù kan èèyàn mẹ́ta wọ́n papọ̀ sórí kan èèyàn mẹ́rin wọ́n papọ̀ sórí kan èèyàn márùn wọ́n papọ̀ sórí kan èèyàn mẹ́fà wọ́n papọ̀ sórí kan èèyàn méje wọ́n papọ̀ sórí kan. ṣùgbọ́n àwọn àṣà kan ń bẹ táwọn ti dá wa lọ bó bá jẹ́ wípé àìmọ̀ ni. ajẹ́ wọn ó gbà dáadáa pé wọ́n pa màálù wọ́n fi jọ́sìn fọlọ́hún bó bá jẹ́ pé wọ́n mọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ kárẹ̀yàn mẹ́rìndógún kárẹ̀yàn mẹ́wàá kárẹ̀yàn ogún kí wọ́n wá papọ̀ sórí màálù kí wọ́n máa wá bù ní kìló méjì kìló mẹ́ta kìló mẹ́rin oúnjẹ ni wọ́n sè ńlé o wọ́n dún ìyàwó pẹ̀lú ọmọ ọ̀nù ní o wọn ò ní ládàá wípé wọ́n pa o bó bá jẹ́ wípé èèyàn méje ló papọ̀ sórí màálù kan ló papọ̀ sórí ràkúnmí kan ní àwọn ìlú tí wọ́n ti ń lo ràkúnmí wọn ò gbà ládàá pé wọ́n pa ẹran léyà wọn fi jọ́sìn fọlọ́run nínú àwọn ohun tó tún lè ṣẹlẹ̀ tó yá mẹ́nubà níbi ẹran léyà náà ni kí ẹ̀yàn ó pe ẹlòmíì mọ́ra ẹ̀ níbi àtijọ́ pínládá ẹran léyà ìwọ ló ra ẹran fúnra ẹ ìbáà ṣe màlúù ìbáà ṣe ẹran àkúnmí ìbáà ṣe ẹran ewúrẹ́ ìbáà ṣe ẹran àgbò kò fẹ́ wá pa ẹran náà kò wá sọ wípé ládá tí mo fẹ́ rí níbí yìí o mo fẹ́ kí lágbájá ó bá mi pinnu ládánà ẹran tí mo fẹ́ pa yìí mo fẹ́ pa á fún ọlọ́run láti fi rí ojú rere ọlọ́run ṣùgbọ́n kí máa jẹ́ ti lágbájá náà kóun náà máa kó nù ládánà wọ́n ní kò burú. a rí i kà wípé ó ní ẹ̀tọ́ fún mùsùlùmí kó ní àníyàn wípé èyí yàtọ̀ sí èyí tá a sọ wá lọ èyí tá a sọ wá lọ náà ni kájọ dáwó pọ̀ fi ra mọ̀lúù kan láwa tá a ju méje lọ ṣùgbọ́n èyí èmi nìkan ni mo ra ẹran èmi nìkan ni mo ra mọ̀lúù èmi nìkan ni mo ra ràkúnmí láàdá tí màá rí ń bẹ̀ kí lágbájá ó bá mi pín bẹ̀ wọ́n ní ó nẹ́tọ̀ọ́ kánáníyàn bẹ́ẹ̀ nígbà afẹ́pẹ́ ẹran náà ṣùgbọ́n àwọn àfáà sọ fún wa wípé tí ẹlòmíì ò fi bá wa pinnu ládá náà tóun náà ò fi nínú ládá náà a jẹ́ wípé ká tó pa lásìkò tá a fẹ́ dúnbú ẹran nì láti ní àníyàn bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a ti pa ẹran tán làwa ń sọ wípé lágbájá náà tí ò rẹ́ran pa kóhun náà kó pinnu ládá náà wọ́n ní wọn kò sí ń bẹ̀ mọ́. irú àwọn wo ni wọ́n ní a lè dá níyàn pé ká jọ pinnu ládá náà wọ́n ní láti jẹ́nu àwọn ẹbí ẹni àwọn alásùnmọ́ ẹni gẹ́gẹ́ bí òbí méjèèjì ọmọ paléyá bàbá òwòwò pa ìyá òwòwò pa kò sì lówó àti lera fún wọn òun ó máa pa lórúkọ tiẹ̀ àti orúkọ àwọn tọ̀hún náà ni wọ́n jọ pín ládẹ́ ọmọ ìyá ẹ̀gbọ́n ẹ̀ kò rówó tí ó fi pa ẹran àbúrò ẹ̀ kò rówó tí ó fi pa ẹran bí wọ́n bá pa ó máa dà níyàn pé èmi àti lágbájá lájọ ní lájọ pé ládà ẹ̀ àwọn ọmọ ẹni a lè dáwọ́kọ wọn pé kí wọ́n bá ní kó ládàá kí wọ́n bá ní pinnu ládàá náà ìyàwó ẹni. E a máa sábà ṣẹlẹ̀ ọkọ mi ò tí ì mú mi wọnú léyà kò tí ì mú mi wọdún tíyàwó mi ò sì ní agbára àti lè pa ẹran tí ó mọ retí wípé ọkọ tòun ni kó fa òun wọnú ọdún àṣìṣe ni ẹran ọdún ìjọsìn ni bọ́bọ́ wá di wípé ìyàwó ò ní agbára àti lè pa ẹran ọdún ọkọ ó pa ẹran lásìkò tí ń pa lọ́wọ́ yóò máa dáwúkọ yóò máa ní àníyàn pé kíyàwó mi ó bá mi pinnu ẹ̀ wọ́n wá gbé sínú mọ́jẹ̀mú táwọn àfáà míì tó wá ṣe ni wípé ẹni tá a fẹ́ dáwúkọ ẹ̀ ẹjọ́ máa gbé o kò ní máa gbé gàbọ́ kí wọ́n wà níbẹ̀ náà kò wá ní òun dáwúkọ ẹ̀. E ṣe ẹran tó o fẹ́ pa ìwé ẹran yóò wò ó jẹ́ yàtọ̀ sí wípé ẹjọ́ papọ̀ fi dáwòrá o ẹjọ́ fẹ́ papọ̀ fi dáwòrá tó bá jẹ́ màlúù ẹ̀yin méje tó bá jẹ́ ràkúnmí ẹ̀yin méje ṣùgbọ́n ẹran ẹ̀ ní ju ẹyàn kan lọ náà ni ó dúró sérí ẹran kan ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi tẹ́ ń rí mi ọdún tá à ń ṣe àfihànsúnmọ́ lọ́hùn ni ẹ má jẹ́ kí ayẹyẹ ọdún káyẹyẹ ẹran tá a fẹ́ pa nínú ọdún. No káyẹyẹ iṣẹ́ rere tá a fẹ́ ṣe nínú ọdún ká gbìyànjú nínú ọdún ká kó ẹ̀mí ara wa ní ìjánu níbi ohun tí ó mú wa kọlù ọlọ́run nínú ọdún ká gbìyànjú nínú ọdún gbogbo ohun tá a máa lù nínú ilé ní késẹ́ẹ̀tì kó jẹ́ késẹ́ẹ̀tì alukuwa ann kó jẹ́ kẹsẹ́ ti ìgbọ́lọ́run ọba tóbi kó jẹ́ kẹsẹ́ ti yíyin ọlọ́run gbogbo akágbìyànjú àwọn ọmọ wa obìnrin àwọn ìyàwó wa tí wọ́n fẹ́ mú wa lọ sí ìdì níjọ́ ọdún kárí wípé ìmúra wọn ó pòpò hòhò wọn wọn ò fi àwọn ibi tí ó dá fìtínà lẹ̀ lára wọn wọn ò fi lẹ̀ fáyé ká ká má sọ ọdún léyà di ọdún patí ọdún tá à ń gbé eléré wọlé ọdún tí a fi ń fi àwọn eléré fi wá owó kábẹ̀wọ̀n ọlọ́run níbẹ̀ kábẹ̀wọ̀n ọlọ́run níbi ohun afẹ́ fi ṣọdún àwọn ohun tọ́lọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ náà ni ká fi ṣọdún ká gbìyànjú nínú ọdún gbogbo àwọn àdìọ́kàn tí ò dáa kéèta tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí ń bẹnu ẹ̀mí ká gbìyànjú láti lè sá nínú ọdún ká gbìyànjú báwo la ṣe ṣe dáadáa sí àwọn òbí wa tí ń bẹ láyé ká gbìyànjú láàrin ọdún láti lè sokò ẹbí pọ̀ okò ẹbí tó ti já ìbá àṣọwọ́ wa ló ti já ni ìbá àṣọwọ́ ẹlòmíì ló ti já ni báwo láà ṣe sokò ẹbí yìí pọ̀ látara ọdún tá a fẹ́ ṣe níbi ká gbé ẹ̀bù fún ẹni tí a rí wípé àwa àti ẹ̀ ẹbí ni wá bá a bá ṣe báyìí á fi sokò ẹbí pọ̀ ọlọ́run jẹ́ kí ọdún náà kó bá wa láyé o ká ṣe pípọ̀ ẹ̀ gbogbo ohun tá a fi ṣọdún ọlọ́run kò ṣe nírọ̀rùn ẹni tó ti rí nǹkan gbẹ́kẹ̀lé ọlọ́run èrò ẹ̀ àgbẹ́kẹ̀lé ẹ̀ mọ́jọ já sófo ẹni tó ti rí bí kan gbẹ́kẹ̀lé ọ̀nà ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kó ṣí ọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan kí ọdún náà tó dé ká fi àlàáfíà fi ṣe gbogbo ohun tá a bá fẹ́ fi sọmọ́ ọlọ́run nínú ọdún náà ọlọ́run kó ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa wa sallallahu ala muhammad wa alihi wa sahbihi wa sallam tasliman kathira subhanaka allahumma bihamdik ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير